ọdún yìí á tura kò ní le koko mọ́ mi gbogbo ohun tí mo fẹ́ ṣe kí ni ayọ̀rí gbogbo nǹkan tí n bá dáwọ́lé ayọ̀rí gbogbo nǹkan tí mo béèrè ní olúwa máa ṣe ọdún yìí àtura kò ní le koko fún mi kí n wá fi sí orin fún gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi ọdún yìí àtura kò ní le koko mọ́ wa yébà ọdún yìí àtura kò ní le koko mọ́ wa gbogbo ohun tí a dá wọlé ee eh, eh, á yọrí yébà gbogbo ohun tí a ti béèrè lolúwa ṣe é eh, ọdún ìyá àtúrà kò ní le koko mọ́ wa áá ah, ah. ọdún ìyá àtúrà kò ní le koko mọ́ ẹ ọdún ìyá àtúrà kò ní le koko mọ́ ẹ gbogbo ohun tí o fẹ́ ayọ̀rí àti gbogbo nǹkan tó tún dáwọ́lé ayọ̀rí gbogbo nǹkan tí yóò béèrè lolúwa ṣe láṣẹ Èdùmàrè ọdún ìyá àtura kò ní le koko mọ́ ẹ sórí bí mo ṣe wá sọ yẹn àṣẹ ti ṣe kí ni àṣẹ ti gùn ó gbé power bike ló gbé tó gbé gbùrù ó ti ṣe kí ni ó ti lọ sí etí Olódùmarè state láti ẹnu wa gbàm lọ sí etí Olódùmarè gbogbo nǹkan tí a dáwọ́lé nínú ọdún yìí ó máa yọrí sí rere gbogbo nǹkan tó wá ń fẹ́ tó gbàdúrà gbàdúrà gbàdúrà gbàdúrà tọ́lọ́run ò ṣe fún ẹ torí wípé ọlọ́run tọ́jú ẹ fún àwọn nǹkan kan ṣe mọ̀ pé kò ń ṣe gbogbo nǹkan tá a bá béèrè náà lọ́wọ́ náà lọ́lọ́run tètè máa ń ṣe àwa kọ́ lè máa wò pé à kí ló dé ọlọ́run ò tí ì ṣe ó ti ṣe lágbájá àsìkò tó tó lágbájá àti àsìkò tó yẹ lọ́lọ́run ṣe fún ọlọ́run yẹn ò dẹ̀ tí kù ìgbà mi tá a bá bèrè nǹkan títí títí tẹ bá rí i pé ẹ tí ìgbà ẹ fi sùúrù sí i ẹ sì máa gbàdúrà kẹ́ máa bèrè dáadáa ẹ máa tẹ̀ mọ́ bàbá gàn létí pé ọlọ́run má gbàgbé mi mo sì wà ń bí o ọlọ́run á wá ṣe é lásìkò tó tọ́ àti lásìkò tó yẹ má kàn lọ dákẹ́ o má lọ máa wá ẹni ọlọ́run má lọ máa wò pé òkè ọlọ́run mọ̀ pé mo fẹ́ ilé á fún mi nínú bíbélì gan mo dẹ̀ mọ̀ pé ó máa wà nínú àkùrán ó sọ wípé béèrè kí a ṣe kí ni kí a fún ẹ kọ́lẹ̀kùn kí a ṣe kí ni kí a ṣí tó tó bá lọ ń wá ẹni ọlọ́run tó kọ̀ dákẹ́kọ̀ọ́ ní òkè ọlọ́run mọ̀ náà ọlọ́run mọ̀ náà ọlọ́run ò lánú ẹ kó o béèrè ọlọ́run á kọ̀ máa wọ ẹni pé òkè kò tí ì kẹ́ ẹ lára tó bá kẹ́ ẹ lára wàá béèrè <laughs> tó bá ti ká ẹ lára wàá kanlẹ̀kùn yẹn wàá ṣẹ̀ wàá ṣí tó o máa ṣe kí ni nǹkan tọ́lọ́run ò tí ì fún ẹ máa rí dájú pé gbogbo ìgbà ló ń fi sínú àdúrà ló ń wọ́n létí ah! àwọn àyájọ́ kan wà nù báìbù tó jẹ́ pé tó o bá kà ó wà nù àkúrà tó jẹ́ pé tó o bá kà báyìí ọlọ́run orí ọlọ́run máa wò pé ah! ọmọ yìí ti mọ password mi ọmọ yìí mọ kọ́kọ́rọ́ tó fi ń ṣílẹ̀kẹ̀ kíá lọ́lọ́run máa ṣe kí ni lọ́lọ́run máa ṣí fún ẹ tó gbogbo nǹkan tó fẹ́ yẹn tí ọlọ́run ò tí ì ṣe láṣẹ Èdùmàrè nínú ọdún yìí ah! ọlọ́run á ṣe fún ẹ àtúnṣe jù bẹ́ẹ̀ lọ ṣáà ní sùúrù wọn má fi ṣan sí o má fagídí sí má fagídí fa o nǹkan tọ́wé ò tó tọrọ ọlọ́wọ́ ò tí fẹ́ má lọ́ọ́ fi gọ̀gọ̀ fa torí time tó bá yẹ tó bá tó tí ọlọ́run máa fi sọ pé ah mo ti dé time yẹn gọ̀gọ̀gọ̀gọ̀ lọ́lọ́run máa ṣe fẹ́ ṣé wọ́n á rí àkókò ọlọ́run yẹn kò kí ń pẹ́ kò kí ń pẹ́ ìgbà tó bá yẹ gangan lọ́nà máa pẹ́ ah táìmù yìí ni òkè ọ́ ti pẹ̀ gan mọ́ èyí títí títí ó yà gba kọ́kọ́rọ́ fàkà ẹ̀ ah àwọn tó gbẹ̀ gan ẹ̀ wọ́n kàn wá ṣe àṣìdẹ́sìtì yé independent àṣìdẹ́sìtì <laughs> ọmọ independent táìmù tó bá máa yẹ yẹn òun lọ lóun máa fẹ́ sórí kò wá sákòókò tọ́lọ́ ń bá wa gbé eré ẹ̀dẹ́ láyé ẹ̀ àsìkò yẹn máa yẹ ẹ ni torí ẹ̀ ni mo ṣe ń sọ fẹ́ pé ṣáà máa tẹpá mọ́ṣẹ́ máa gbàdúrà kó o dẹ̀ máa ṣí ọlọ́run létí gbogbo wa pé àwọn olúwa ọmọ ẹ ṣì wà ń bí àyìnkẹ́ ṣì wà ń bí o mo ṣì wà ń bí mo fẹ́ gbá mo fáwo mo fẹ́lẹ̀ mo dẹ̀ mọ̀ wípé ọlọ́run ò dẹ wálé ayé ìwà jẹ́ níyà ọlọ́run tó dá wa gbogbo nǹkan tọ́lọ́run dá dáadáa ni ọlọ́run ò dá mi wálé ayé wá jìyà mi lè gbogbo tí mò ń fẹ́ báyìí òun ni ọlọ́run máa ṣe fún mi lásìkò tó tọ́ àti lásìkò tó dẹ̀ yẹ mi so ìwọ náà jọ máa la ẹnu ẹ kó o máa béèrè lọ́wọ́ ẹlẹ́dẹ̀ pé máì ti gbàgbé nǹkan báyìí báyìí báyìí báyìí báyìí lórí gbogbo nǹkan tó ti fún ẹ yẹn ọlọ́run tọ́jú ẹ fún kankan ni bóyá tó bá ti fún ẹ bóyá ẹ̀mí àá ti lọ sí bóyá tó bá ti fún ẹ bóyá wàá ti lọ fi dáràn bóyá tó bá ti fún ẹ ah bóyá nǹkan tá àwọn ìkọlà màmá sọ́ọ̀sì tó máa rí dájú wípé òun béèrè gbogbo olólùfẹ́ mi lè ètò akínyìn òun náà ló kanlẹ̀ gbẹ̀gbẹ̀gbẹ̀ lórí Orísun ẹ ti mọ bí mo ṣe máa ń ṣe fún yín lifestyle tips òun náà wà lẹ̀ gbogbo kíkí yín mo ti rò dé ok mo máa máa kí yín lọ́tùlọ́sì gbogbo yín tẹ́fẹ́ gbogbo ẹ̀ pátápátá òun ni mo máa play fún yín lẹ́nu Àyìnkẹ́ Kújọrẹ̀ lórúkọ tèmi mọ bíbí ni wonderful Dayọ̀ Kújọrẹ̀ asọ̀rọ̀ fetefete small but mighty kódébọ̀ loaded ìwé ọmọ tó ń gbénu àmúhùnmáwòfọ̀ ẹ wo ẹ jẹ́ ká lọ jó sórí tìmáyà àsìdé sweet toss ok àsìdé sweet toss you dey bend them. Asi depende dey pain dem ọmọ yìí dey sweet us mo ṣe mo máa dùn mọ́ wa báyìí kọ́ máa pain wọn kí ló kà wá kọ́ máa pain wọn kọ́ pain wọn wọn nù ṣọkọ́ wa lọ ra plaster kọ́ lẹ̀ mọ́ tí maya as you mo ń padà bọ̀ as you dey sweet us ọmọ yìí dey pain dem as you dey yeah e dey eh as you dey ọmọ yeah as you dey sweet àsìdẹ́sí tọ́sí à orin yẹn ṣáà yóò nífẹ̀ẹ́ sí àwọn èèyàn láìkì orin yẹn bíi èmi náà dẹ̀ nífẹ̀ẹ́ sí ẹ̀yìn àsìdẹ́sí tọ́sí ẹ̀ pé bó ṣe ń dùn mọ́ wa ah, ó dùn wọ́n àsìdẹ́sí tọ́sí ọmọ yẹn bó ṣe máa máa rí fún gbogbo àwọn tó fẹ́ wá fúre nìyẹn tí ọlọ́run máa máa fi gbogbo àwọn oríire yẹn àwọn àṣeyọrí yẹn àwọn ọ̀gbẹ́ga yẹn á máa fi jíǹkì wa àwa náà máa máa play àsìdẹ́sí tọ́sí independent àwa máa play nìwọ̀n wọ́n lọ ra plaster wọ́n àlẹ́ àtúnṣí wọ́n <laughs> lọ ra plaster wọ́n àlẹ́ àtúnṣí wọ́n lọ ra plaster wọ́n àlẹ́ àtúnṣí as they sing pass ọmọ yìí dey pain dem nínú nínú nínú nínú ah, àbí kí wọ́n jó yẹn làwọn gbogbo ẹlẹ́nu fẹ́mílì ètò kí ó sì tẹ̀síwájú pẹ̀lú olólùfẹ́ yín Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ̀ lórí amóhùnmáwòrán Orísun Orísun lọ̀gá Orísun làgbáyé náà ti mọ̀ pé tá a bá sọ̀rọ̀ amóhùnmáwòrán tó ń gbé àṣà àti ṣe lárugẹ ẹ ti mọ̀ wípé Orísun la gbé fún kò wá sí àwọn amóhùnmáwòrán tó wà tó ń gbé àṣà àti ṣe tó lárugẹ bí Orísun bó ṣe ń gbé Ọlọ́run ló fún wa Ọlọ́run ló ń ṣe fún wa oore ọ̀fẹ́ ọlọ́run ni ẹ̀ adẹ̀ ń dúpẹ́ à ń dúpẹ́ náà ni gbogbo olólùfẹ́ wa alẹ́ ṣe máa ń kan sára sí wa ń gbogbo bàkó sí gbogbo àwọn mẹ́sẹ́gìs yín ní kíkan sára yẹn tí a kì í rí ẹ ṣé ẹ ṣé ẹ jẹ́ ká tún jọ rin ìrìn àjò yìí láti oṣù tá a tún wà ká tún jọ rìn lágbára ọlọ́run nínú ayọ̀ nínú àlàáfíà ká tún jọ rìn dé ìparí ọdún yìí lágbára ọlọ́run bó dẹ̀ ṣe máa rí ni gbogbo olólùfẹ́ wa nílé ètò akínyìn ó sì ń tẹ̀síwájú pẹ̀lú àyìnkẹ́ mo ní lifestyle tips fún yín kíkí wa náà dẹ̀ wà nílẹ̀ lọ́lọ́kọ̀ òjọ̀kan kíkí orin gbogbo ẹ̀ ṣàwà mi wọ́n ṣáà ti ó ti pọ̀ mo rò pé àlẹ́ nìyí àá mo máa ka gbogbo ẹ̀ síta fún yín inú yín á dùn ayọ̀ yín á ṣe kí á kú àmọ́ ẹ má bínú mo ní kí n béèrè question kan ṣé january yìí ìṣojú yóò ti bò lórí <laughs> ojú àwọn kan ti bò ó wọ́n ti fowó flex pa ní gbogbo nasty. ẹ̀ nísìnyí ojú everybody ti ń gbogbo àpà àpò kí ló ń ṣe àwọn ẹlòmíì tẹ̀ ti ń pe jẹ gabriel pé ayé jẹ gabriel wá tí wọ́n ló wà ní charge january yìí ó yá ó yá máa fà sọ́wọ́ fast forward ẹ̀ wọ́n end of the month kíákíákíá ká lè gba sálárì torí pé. Ah, ah owó ti wà yìí táyì tó bá tẹ bèrè owó lọ́wọ́ èèyàn kankan bọ́ọ̀tì ẹni gbọ́ ẹ́síkìsì tó máa fẹ́ ni ẹ ṣé wo mọ̀ pé àṣẹṣiṣẹ́ àṣẹṣe ọdún tán ni ṣé wo mọ̀ pé january làwà ni ṣé wo mọ̀ pé nǹkan máa ń dọ́ọ̀lù january lágbára náà kò ní dọ́ọ̀lù fẹ́mi january gbogbo gba ní nǹkan máa máa bright hmm? gbogbo yín ṣé wo mọ̀ pé kinní kan ni ṣé wo mọ̀ pé january máa ń dọ́ọ̀lù ni ṣé wo náà láìkì bó ṣe sọ pé january dọ́ọ̀lù ah! mangeli tó ń kọjá ẹ fi ẹnu sọ̀rọ̀ rere síra yín má máa bá wọn sọ kí ni january dọ̀ ń bolo dọ̀ the day is bright alẹ́ gan shine kí ló ń ṣe yín ọ̀sán gan ṣe kí ni <laughs> shine bright like a diamond lágbára ọlọ́run ṣẹ́rí òwúrọ̀ ayé wa á shine ọ̀sán ayé wa á bright alẹ́ wa gan á tún sunwọ̀n á sunwọ̀n àmọ́ ẹ ṣáà máa rọra ẹ ti mọ̀ pé ọmọ school ti ń wọlé báyìí àbẹ́yìn ṣì ń ṣọ́lídé hello <laughs> ẹ ṣì ń ṣọ́lídé ẹ máa ó pẹ́ kó tó dìde kó bẹ̀rẹ̀ iṣẹ́ láàárọ̀ ọ̀la kó lọ kó bọ́ sọ́jà ó sì ń ṣọlídé king ọgbẹ́ni wá síta kó lọ tẹpá mọ́ṣẹ́ kó ṣe iṣẹ́ gbogbo àwọn olólùfẹ́ mi nílé ẹ wò lórí abala lifestyle tips òun ni ọkọ sùkàn kí ni mo ní fún yín ok nǹkan tí mo wá ní fún yín ni pé ṣẹ́rí lọ́dún tá a wà yìí àwọn olòmíì lọ sí wò pé à ah, last year gbogbo àwọn ọ̀rẹ́ tí mo ń bá rìn wó mo fẹ́ kó wọn dà síbì kan mo fẹ́ ní new friends ó kan dandan o wàhálà nǹkan tó ṣe pàtàkì ni tó àgàgà tó wá lọ jẹ́ pé sórí gbogbo àwọn ọ̀rẹ́ tó ń kó wọn wọn á dì sí wọn á dì nǹkan tó dá sí láìfẹ́ o ní ẹ̀tọ́ mo fi gbogbo ẹnu sọ o ní ẹ̀tọ́ láti já wọn sílẹ̀ kò ṣe kí ni kó o lọ mú ọ̀rẹ́ mi. àwọn àṣírí tó wá wà nù kéèyàn fẹ́ yan ọ̀rẹ́ àbí ká fẹ́ yan ọ̀rẹ́ tuntun àwọn àṣírí náà yẹn òun ni mo fẹ́ jẹ́ sílẹ̀ ní kó lè mọ ọ̀rọ̀ yẹn tó máa rìn má tún lọ kọ́ àwọn olórí gbígbẹ tó kó láti ẹ̀ òun ló tún fẹ́ kó wá wọ mi ìmọ̀ bóyá bóyá orí tiẹ̀ gbẹ bóyá òtútù olórí gbẹ tó bá pàdé olórí gbẹ kí ló fẹ́ ṣẹlẹ̀ orí yín jọ máa gbẹkú ni <laughs> ọlọ́mọdé kò ní í gbẹkú ẹ má bínú bọ̀ mò ń sọ̀rọ̀ yẹn kó lè máa jẹ yín dáadáa ni torí àǹfààní tó máa wà bẹ́ẹ̀ ni pé ìwọ tó rí ẹgbẹ́ tó bá bọ́ olórí tútù rìn ó máa mọ̀ pé ó máa blend ok olórí gbígbẹ yẹn ó lè kó tútù díẹ̀ sí mọ́ àwọn tó rí wọn lọ́dẹ gbẹ bóyá tó rí tútù bá <laughs> tútù jù wàá tún fi orí gbígbẹ yẹn wàá tún pa torí àwọn ọ̀rẹ́ tó máa máa yàn àṣírí tó wà nù pé o fẹ́ choose your ọ̀rẹ́ right friend eh? alákọ̀ọ́kọ́ ni wípé yan ọ̀rẹ́ high level yan kíni yan ọ̀rẹ́ high level ṣé ayé ta wà yìí ayé mọ́yìn àwọn tó ti yan ọ̀rẹ́ tó jẹ́ pé ayé wọn ti bàjẹ́ ọlọ́run má jẹ́ ká yẹ bàjẹ́ ayé mọ́yìn àwọn tó dẹ̀ yan ọ̀rẹ́ tó jẹ́ wípé wọ́n á wò pé ah nígbà tí mo mú lágbájá lọ́rẹ̀ẹ́ láyé mi dà ah olùwàjọ gbé mi pa àwọn ọ̀rẹ́ gidi wíwẹ́ mi tẹ̀ trust ara mi náà bàbá mi mo jọ àyàn ọ̀rẹ́ tó máa ṣẹ̀gẹ́ mẹ́ǹgà tó yẹ pé inú mi ayọ̀ mi máa kọ́ àwọn ọ̀rẹ́ tó ní mí nì ọ̀hẹ́ máa kọ̀ nǹkan tí mo sọ lẹ̀ kó dẹ̀ máa ṣe kí ni kó máa worí ẹ̀ má jẹ́ kó máa gba etí ọ̀tún wọlé kó máa gbèsè ẹ̀ yan ọ̀rẹ́ tó dáa àwọn ọ̀rẹ́ tí lẹ́mú wọn á òun ni kò yàn kí nídìí tí mo ṣe sọ fún ẹ pé àwọn ọ̀rẹ́ ti sórí àwọn ọ̀rẹ́ ti lẹ́kùn ọba high kàtẹ̀wá sọ pé òkè ọlọ́run ṣe fún ọ náà ṣe mọ̀ pé ó ní bọ́lọ́run bá ṣe máa ń ṣọlá ó dẹ̀ ní bí ọlọ́run ṣe máa ń pín kínní ọlọ́run ló ń ṣe bẹ́ẹ̀ á lè blame ẹ̀. ó dàbí ìwọ tó kú lórí tó mọ̀ pé ò mọ̀wé ó wá lọ sí skul ó wá lọ yan ẹni tó tún kú lórí bí ẹgbẹ́ ẹ lọ́rẹ̀ jọ kí lẹ fẹ́ máa kọ. wọ́n máa gbodó ní kura gbogbo gírèdì ẹ bá máa jáde skul báyìí ẹ kàn máa fọdó ṣayọ̀ bọ́ ìwọ tó mọ̀ wípé ah, ọ̀rẹ́ tó fẹ́ yàn tí kò jẹ́ àwọn ọ̀rẹ́ high level tó yẹ pé ọmọ hard good values ayé ẹ wọ́n ní fi ọ̀rẹ́ ẹ̀ mọ̀ mí òkè kí n mọ orú èèyàn tó jẹ́ ẹ̀yàn ọ̀rẹ́ gidi ẹ̀yàn àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ọmọ hard positive things ayé yín àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé o mọ̀ wípé ah gbogbo nǹkan báyìí wọ́n tiẹ̀ sí pé ó yá lọ ṣe rere lọ ṣàṣeyọrí ló ṣe ṣóyí ṣó mọ̀ pé tó bá yan olówó lọ́rẹ̀ akọ̀mọ̀ owó wo ló fẹ́ ní ẹ ọlọ́mà tẹ̀jẹ̀ pé ọlọ́mà gbéyàn pàdé àwọn ẹlòmíì náà jó dípò pé ọ ní ju ẹ lọ ṣó níwọ̀n bá gàrí tí wọ́n tún mu yẹn wá tún máa bẹ ẹ bẹ̀rù àwọn ọ̀rẹ́ ẹ náà àmọ́ ọlọ́mà ìyẹn ò ń ṣe tèmi tọ́pìkì ò ń ṣe fún tèmi nǹkan tí mò ń sọ ni pé kí o yan ọ̀rẹ́ gidi kọ́lọ́dẹ̀ má gbé wa kó ọ̀rẹ́ burúkú yan àwọn ọ̀rẹ́ tí wọ́n ní high level tó mọ̀ pé tó o bá ní ìdìrànlọ́wọ́ tó bá need the help wọ́n máa lè ṣe fún ẹ kó o mọ̀ pé nǹkan tó o mọ̀ yìí ah ó dẹ́ ẹ lójú pé àmẹ̀dọ́ yìí máa mọ̀ lágbájá máa mọ̀ àwọn ọ̀rẹ́ máa contribute positive things sílé ayé ẹ̀ tó yẹ pé tó bá tún ṣe rere gan wọn ò ní máa bí ìfẹ́ wọn ò ní máa lára ẹ pé ẹ̀hẹ́n àǹtó ẹ̀hẹ́n tó yẹ pé bí ayé ẹ ṣe máa dà kí má sọ nǹkan mí ìníwọ́ màmá wa mọ irú àwọn ọ̀rẹ́ tó máa máa yàn àwọn àṣírí yẹn àwọn ni mo fẹ́ ìwọ tó mọ̀ pé ah oh, oh, wà outspoken òyìnbó ẹ kan yorùbá ẹ korò ó tún wá lọ yan àwọn tó yẹ pé yorùbá kan english korò ó tún lọ yàn wọ́n lẹ̀ báwo ló ṣe fẹ́ blade wàá rìn mọ́ àwọn ọmọ tó jẹ́ pé wàá mọ̀ pé orí wọn pé ah! oh! ah! wàá rìn mọ́ àwọn tó jẹ́ pé orí wọn pé gidi àwọn ọmọ tó ṣe fi ń yangàn láwùjọ níbi nǹkan tó dáa náà ọmọ ṣàkúṣàkú òkè ẹ ló how are you are you there <laughs> àwọn tó jẹ́ pé wàá mọ̀ pé à lọ́jọ́kọjọ́ wọ́n lè gbẹ́ nígbà ìṣòro kókó tí mo tún wá fẹ́ fún wa náà ni wípé pé lẹ́yìn tó o bá ti yan ọ̀rẹ́ tó ṣe kí ni tó wà tẹ́ pé ó mọ̀ wọ́n á dì sí wọ́n á positively sí business yẹ wọ́n á positively sí life ẹ wàá tún wá mú àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé ẹjọ́ ń ronú bákan náà torí tí wọ́n bá ń ronú lọ right tó o bá lọ mú ọ̀rẹ́ tó ń ronú lọ left kò lè work ìjà máa máa ṣẹlẹ̀ ó máa dàbí omi gbóná àti omi tútù ni yan ọ̀rẹ́ gidi láàyò kókò kan tí mo sọ fẹ́ ìwọ tó ti wò pé gbogbo àwọn ọ̀rẹ́ tó bá rìn láti ẹ̀yẹn orí bákan tòótọ́ ò lè parọ́ ìwọ ló mọ̀ ìwọ ló mọ̀ kan tó fojú ẹ̀ rí wọ́n ti ṣe ṣége fún ẹ yan ọ̀rẹ́ gidi ẹ yan ọ̀rẹ́ gidi tẹ́ ẹ jọ ń ronú bákan náà yan àwọn ọ̀rẹ́ tó máa contribute nǹkan tó dáa sí business ẹ sílé ayé ẹ sí òkòwò ẹ sí gbogbo ìrìn àjò ayé ẹ tips lọ́rẹ́ tẹ́jọ́ mo máa ronú bákan náà òkè tips yẹn ó sì wà lẹ́ òkè mi ìfẹ́ kẹ́ mi ìfẹ́ àmọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí ẹ jẹ́ kí n mú kìkì kan Usman Dámiláre òun kò sàn kankan tẹ̀ kò ní akílágbájá kò ní akítàmẹ̀dọ̀ àmọ́ ní kí n play Terminator láti ọwọ́ ọlọ́ládẹ́mi àṣàkẹ́ ẹni ká lọ́jọ́ sí Terminator tá a bá máa padà dé ètò akínyìn ó sì ń tẹ̀síwájú akínyìn o. Terminator láti ọwọ́ Ọlọ́ládẹ́mi Àṣàkẹ́ òun lẹ́sẹ̀ gbọ́ tán yẹn fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́ládé yìí náà bó ṣe máa ń ṣe àbọ̀lẹ̀ ṣe máa ń ṣe yín yẹn ṣe ah no mo fẹ́ gẹ̀ẹ́tì ẹ̀ <laughs> àlùmí tó bá rà wọn gbogbo àwọn ẹ̀fọ́ sí àtọ́bìnrin àtọ́kítọ́ bá máa ya píkṣọ̀ Àṣàkẹ́ ni rómù dẹ wọn wọn àtọ́ láti fẹ́ yìnbọn láti jẹ mo tẹ̀ mọ àbúrò mi dùn sí ọmọ àṣọlá <laughs> kò sí píkṣọ̀ tí dùn sí fẹ́ yà ó bá ti bọ́ síwájú mìíràn láì tó bá máa ní dùn sí kí lóde bá ti fẹ́ yìnyẹn láì mo ti mọ̀ pé àṣàkẹ́ logo ni ṣé gbogbo ẹyọ ọmọ àṣàkẹ́ ṣe wà pa àwa ayù ṣe wà òkè ìsókè ètò kí ó ṣe tẹ̀síwájú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi lórí Orísun pẹ̀lú Àyìnkẹ́ Dayọ̀ Kújọrẹ́ gbogbo olólùfẹ́ mi lẹ́wọ̀ ẹ má bínú ṣe róhùn mi ó ṣe ń ó ṣe ń dágere bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ni òkè gbogbo everything yẹn ó sì wà ńlẹ̀ àmọ́ aṣá àti ń tọ́jú ẹ má gbàgbé bí mo ṣe máa ń sọ fún yín àsìkò tá a wà yìí àsìkò òtútù ti ń dé àsìkò tútù ti dé gbogbo nǹkan ti ń gbẹ fúrúfúrú ẹ má gbàgbé láti máa pa gbogbo náà yín tẹ bá máa jáde jẹ́gásìkò yẹn anything báyìí ó catch fire ni ọlọ́run ní jẹ́ ká rí wàhálà náà anything anything bù ó ti mu gbogbo nǹkan ti ń gbẹ fúrúfúrú báyìí ẹ máa rí dájú pé ẹ ń pa gbogbo náà yín tẹ́ ẹ bá máa jáde tẹ́ bá ti wá dé lálẹ́ tẹ́ ẹ fẹ́ wo ètò akínyín ẹ wá tàn padà ẹ má máa tàn nálẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ ń lo water heater ńlẹ̀ yín ṣẹ̀rí tẹ́ ẹ bá ti ń lo water heater tẹ́ bá ti tàn pé òkè òtútù mú yín ẹ fẹ́ lu omi tó tu tẹ́ bá ti tàn ẹ máa rí dájú pé tẹ́ bá ti wá bu omi gbóná yẹn tẹ́ ti mix ẹ ẹ lọ pa kẹ́ tó lọ wẹ̀ ẹ má tàn sílẹ̀ kẹ́ wà ń bathroom ẹ má tàn sílẹ̀ kẹ́ wà nílé ìwẹ̀ kẹsẹ̀ wá máa wẹ̀ ó léwu kò dáa so ẹ dẹ̀ máa rí dájú pé tẹ́ bá máa jáde náà ẹ má máa tàn lẹ̀ lọ kọ́sẹ́ lómi tó bá máa tan water heater ó máa tàn pa síbẹ̀ yẹn náà ni ó tún dalẹ̀ tó bá dé ẹ jẹ́ rọra mọ́ ọ ṣe ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin àwọn náà yẹn tẹ́ bá sí ilé ẹ máa rí dájú pé ẹ ń pa gbogbo wọ́tà ìta yín then fún gbogbo ẹni tẹ́ ṣe ń lo candle tẹ́ ń lo oríṣiríṣi àsìkò yìí ẹ máa mójútó àwọn ọmọ yín ẹ dẹ̀ máa mọ gbogbo àwọn ibi tẹ́ ń tàn sí òkè gbogbo ẹni tẹ́ ń lo epo náà ẹ ṣàrọra máa ṣọ́ra ṣe torí àsìkò táwa yìí anything anything is a cash fire ọlọ́run má jẹ́ ká yẹ wá cash fire ọlọ́run má jẹ́ kí ilé wa jó ọlọ́run má jẹ́ kí mọ́tò wa jó tẹ́bí tára wa àdẹ̀ ní jóná láṣẹ Èdùmàrè àmọ́ ẹ jẹ́ káwa náà ká ṣe kí ni ká rọra máa caution ara wa ẹ jẹ́ ká mọ̀ ọ̀tọ̀ àsìkò yìí náà kẹ̀dẹ̀ ẹ máa waṣọ tó máa bàyà ẹ máa bómú iṣẹ́ pé mò ń sọ dust tí dust bá èmi ń sìn tí dust bá wọ ọmú mi lásán mo máa sí mo máa wúkọ́ káàkiri ni kàtà máa mú mi lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ jẹ́ ká máa bo imú wa àwọn ọmọ wa ẹ wọ aṣọ tó lótùtù tó gba òtútù ẹ wọ̀ fún wọn ẹ wọ̀ socks wọn dáadáa ẹ̀yin tẹ́ lárúgbó ńlé àsìkò yìí lẹ́ máa wọ́n di àwọn arúgbó yẹn ní aṣọ gidi ẹ bá ṣe nẹ́ẹ̀mí arúgbó yín lò ó ẹ dì wọ́n láṣọ gidi gidi gidi torí pé àmì òtútù òtútù òtútù ọ̀kọ̀ tó táwọn tó wà nù ìlú torí àwọn èèyàn ní snow ti ń drop <laughs> ọjọ́ ta bá rí snow naija yé wọn ò ní sùn ọ̀ṣun pọ̀ sí bọ̀ ọkẹ́ gbogbo ẹ̀rọ ní fẹ́mi ilé ẹ jẹ́ kí wá máa mú ní kíkí wá lọ́kàn sẹ́tí mo gbé àkí ó ṣẹlẹ̀ ṣáyìnkẹ́ ò ní dárúkọ mi má dárúkọ ẹ má wọ̀ ibọ̀ tí mo bá tún dárúkọ ẹ má bínú kíkí yẹn pọ̀ màá ṣáà máa dárúkọ yẹn bó ṣe ń kàn yín ló di ẹyin àwọn tí máa dárúkọ lé níbàyà àwọn ló kàn lágbára ọlọ́run gbogbo nǹkan rere á máa kàn wá ni ẹ jẹ́ kí n máa mú lórí kìkì wa. Adébóyè kú joy hello joy are you having joy lágbára náà joy tó níyẹn kò ní dí ìbànújẹ́ gbogbo ẹ̀rọ olólùfẹ́ mi pátápátá ayọ̀ ló máa máa jẹ́ tiyẹn yín náà máa ní joy adébóyè kú joy inú mi dùn torí pé joy wà ní torí mi náà láyọ̀ bí ayọ̀ mi ò dẹ̀ ní dìbàjẹ́ kí ni adébóyè kú joy sọ adébóyè adébóyè kú joy sọ wípé i love seeing you on Orisun TV. oye oh. oh. oh. adébóyè kú tọ́fọ́kù tọ́fọ́kù tó ní tọ́fẹ̀ adébóyè tọ́fọ̀ ẹ̀sìn tó ń tọ́fẹ̀ tọ́fẹ̀ tọ́fẹ̀ ya gbàlẹ́ mẹ́ta wá two three Adébóyè Kújà thank you so very very very much èmi náà nífẹ̀ẹ́ kí n máa wà lórí ètò Àkíìyín kí n máa wò yín kájọ máa wòra akẹ́ máa wò mí lékè mi náà Adébóyè Kújà sọ pé àwọn nífẹ̀ẹ́ láti máa rí mi lórí Orísun ẹ ṣé o lágbára Ọlọ́run mi níjọra mi lójú ọmọ ìdùnnú tí mo dẹ̀ jẹ́ fún gbogbo ẹ̀ lólùfẹ́ mi oníjọ́mọ ah, tó máa máa pa yín lẹ́kún ẹ̀yin náà dẹ̀ ní sunkún láṣẹ Elédùmarè síwájú sí lórí gbogbo kìkì wa. abdulaziz musa láti kano sọ wípé kí n bá wọn kí mọ́mí àwọn alhaja fatima tí wọ́n ń gbé ní ìbàdàn wọ́n wá ní kí n plé orin kizani ó ṣe alájà fatima ọmọ yín abdulaziz ní kano ó sọ wípé ká kí yín o wípé ó tọ́jọ́ mẹ́ta ṣàlàáfíà lẹwà ṣẹwà mọ́mí ẹ máa pe abdul ẹ pé kano lọmọ yín wà alájà ẹ máa pè dáadáa abdulaziz sọ wípé ká play Peace Daniel ò ṣe fún alhaja Fatima òun láti jẹ́ pé alhaja yẹn jà sí i kí ọmọ tó lè ní ẹ̀fọn play ò ṣe Peace Daniel fún ìyá mi tó tẹ̀ sọ pé ká lọ play orin orin oh àwọn olórin tó máa ń kọ mùsùlùmí yẹn ok ẹ jẹ́ ká lọ gbọ́ Peace Daniel ò ṣe à ń ṣe láti ọwọ́ Kiss Daniel òun lẹ́sẹ̀ gbọ́dọ̀ iye o ṣe o ṣe o ṣe èmi náà sọ fún yín pé o ṣe torí pé ẹ kọ tí ẹ jókòó ẹ wò pé torí ẹ ti dé láti ibi iṣẹ́ ẹ wò pé torí ẹ ti dé látọjà ẹ kẹkọọ lọ wẹ kẹkọọ wọlé sùn ẹ wò pé ètò akínyìn pẹ̀lú àyíkẹ̀dá àkújẹ lórí Orísun òun ni mo fẹ́ wò èmi náà wá sọ fún yín pé ó yá ẹ ṣe ẹ ṣe kí ni ẹ ṣe gidigidi gan tẹ́ ẹ̀ ń wo ètò akínyìn pẹ̀lú àyíkẹ́ Dayọ̀ Kújẹ́rẹ́ lórí Orísun fún gbogbo ayé tẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa èyí mo máa sọ fún ẹ yé mo miss show mi o hmm. ẹ̀yin máa miss show mi torí pé àwọn nǹkan oríṣiríṣiríṣiríṣiríṣi tó máa kọ́ wa lọ́gbọ́n tó máa kọ́ wa lá a ṣe ń gbégbèsè ayé wa bá a ṣe ń yàn rẹ̀ lọ́kùnrin lóbìnrin gbogbo ẹ̀ pátápátá òun lẹ máa rí kan bẹ̀. ní abala lifestyle tips òun náà mo dẹ̀ tún padà sí àti sọ àwọn kókó kan kọjá kí dẹ̀ ni nǹkan tí mò ń sọ lẹ́nu àṣírí yíyan ọ̀rẹ́ tó tọ́ mo ti sọ àwọn point mo ti sọ wípé ká associate aya ìyẹn já sí wípé ẹ̀mí ń gùn mọ́ àwọn tó le jù yín lọ ẹ ìwọ tó kúrí má lọ mí gùn mẹ́ni tó kúrí kọ̀ọ̀sẹ́ jọ máa kúrí kú ni ọlọ́run jẹ́ kẹ́ kúrí kú láṣẹ Èdùmàrè ẹ̀mí kúríkú mo tún ti yí àmọ́ mò ń tà láti sọ fún yín wípé ẹ ṣe kí ni ẹ associate aya ìwọ tó bá mọ̀ pé à o ò mọ̀wé tó ń kú o má tún lọ máa mingle máwọn tí ó mọ̀wé bí ẹgbẹ́ ẹ ó lè ṣe fẹ́ pass ẹ ẹ associate mọ́ àwọn tẹ́ mọ̀ pé wọ́n lè contribute positively sí business yìí sí gbogbo ayé yín pátápátá tó dẹ̀ máa make sense o ò lówó lọ́wọ́ o lọ́wọ́ associate pẹ̀lú àwọn tó lówó bó lè ṣe fẹ́ ṣe bó lè ṣe ń gbélé ayé ẹ ọ mi máwọn èèyàn gidi wọ́n máa gbé ẹ ah ẹni láti ní àwọn ọ̀rẹ́ mi àwọn ọ̀rẹ́ mi jù mí lọ àwọn níbi tẹ́ ẹnjìníà Fúnmi Àyìnkẹ́ wà yé níbi tí godmother mi wà Mrs. Lóríṣadé kí lẹ wá sọ àwọn èèyàn tí mo mọ̀ pé ah, ọmọ kékeré ara mi tí mo tẹ̀ tí wá ní bàbá mọ́ yìí bó mo fẹ́ gbà ta ló fẹ́ bá mi ṣe tí á ni mo mí ń gùn báwọn èèyàn gidi lọ́jà yìí kó ti sáfẹ́ yẹ̀ mọ́ àwọn àwọn tí wọ́n sáré sunkún sí ọlọ́run dẹ̀ ràn wọ́n lọ́wọ́ fún mi wọ́n bá nǹkan tí wọ́n ní wọ́n ṣe fún mi torí ìdí èyí mo sọ fún yín ẹ associate hire ẹ rìn pẹ̀lú àwọn tí tíǹkì yín wà láìkì kí wọ́n má rò pé tíǹkì tiẹ̀ left ló lọ àwọn tí tíǹkì wọ́n gba right àwọn tí tíǹkì wọ́n gba right ló fẹ́ bá rìn wàhálà máa ṣẹlẹ̀ kókó tí mo tún wá fẹ́ fún yín ni wípé ẹ jọ ń tìtorí tọ́ lọ ẹ rìn mọ́ àwọn tí wọ́n lè balance ilé ayé yín ó oh, irú àwa libra báyìí mọ̀ pé Balenciaga ni zodiac ni zodiac sign wa mo balance everything like seriously ṣẹ́rẹ́ wà níbẹ̀ jẹ́ ń bra gẹ́jẹ́ ń bra yes yes ṣẹ́rẹ́ wà níbà awalẹ̀ lè yanjú ní best friend ní right friend. Mm-hmm. cause ṣẹ́yìn láti naturally lọ́lọ́run fà wá ní kinní yẹn láti máa balance gbogbo nǹkan mo balance ẹ̀ tó máa ṣe kinní rìn mọ́ àwọn tó lè balance ayé ẹ̀ lẹ́yìn tó bá ti mọ weakness ẹ tó mọ̀ pé ok weakness kò sẹ́ni ò ní weakness ọlọ́run ọba nìkan ló perfect mo ní weakness yìí mi ò gbọ́n tán mi ì tán mi ì lè ṣe tán mi ò mọ̀rọ̀ sọ tán ọlọ́run ọba nìkan ló perfect àmọ́ tó bá wá rìn mọ́ àwọn tó jẹ́ pé ọmọ gbogbo balance balance yẹn ó máa dúró déédéé ò lè ní problem nígbà tó bá ti mọ ibi tí wọ́n wíìkì sí wàá tún tapping sí talent àwọn ẹlòmíì bóyá wo lè sọ̀rọ̀ fún tẹ̀wọ́n náà wà ní jọ̀ọ́ mi ń gùn mọ́ mi torí màá rojọ́ láti àárọ̀ ṣùgbọ́n màá fẹjọ́ pa ẹ́ <laughs> màá fẹjọ́ pa ẹ́ tó dẹ̀ wẹ́ kó máa rojọ́ pépépépépé tó dẹ̀ mọ̀ pé weakness ẹni wípé o ò lè sọ̀rọ̀ for a very long time irú èmi àyìnkẹ́ yìí èmi ló yẹ kó o rìn mọ́ torí màá rojọ́ pa ẹ́ kódà wàá tún kọ́ bọ́ ṣe ń rojọ́ lọ́wọ́ mi tó ti mọ weakness ẹ tó gbogbo ẹlẹ́mọ́ máa fi lẹ̀ pọ̀ òkè ó wí kì í bí rí máwọn tó ní strength níbẹ̀ yẹn ẹlòmíì kẹ̀dẹ̀rẹ́ ó ti ṣakọ fún ó ti ṣakọ yamayama àwọn tó yẹ kó rìn mọ́ kó tap kó kọ́ ha ó lọ ń bì ah, tí ẹ bá bẹ́ẹ̀ ó tún lọ ń lara àwọn ọ̀gá ẹ àwọn bọ́ọ̀sì ẹ tó mọ̀ pé òkè àwọn eléyìí wọ́n lè ṣe jù ẹ lọ àwọn eléyìí mọ kíní ìjú ẹ lọ dípò kó tún míngù mọ́ wọn kó bá wọn rìn kó bẹ̀bẹ̀ pé ẹ jọ mo fẹ́ kọ́ ìhín mo wá lọ ń ṣàkọ olóń lara wọn òun bá wọn jẹ́ pé kí ló lè ṣe olóń fojú tẹ́ńbẹ́lẹ́ o máa gọ̀kú ni ọlọ́run níjó gọ̀kú rìn mọ́ àwọn tó jẹ́ wípé o mọ̀ pé wọ́n lè bẹ́ẹ̀ Balenciaga gbogbo ibi tí wọ́n ti weak. ẹ mọ̀ ọlọ́run gbọ́dọ̀ ṣe dá oníkálukú ọlọ́run jẹ́ oníkálukú mọ́ uniqueness ẹ̀ ní ibi tí mo dá sí ìwọ lè má dá síbẹ̀ ibi tí wọ́n dá sí mo lè má dá síbẹ̀ káwá lọ lẹ̀ gbogbo àbá balance ah! gbogbo àbá máa lọ jọ má lọ máa fa àwọn tó mọ̀ wípé wọ́n lè ṣe é láǹfààní má lọ máa fi wọ́n ṣakọ́ o má kọ́ lọ máa gbò pé kò kàn máa lọ lára ó mọ̀ pé ní mọṣẹ́ jù ẹ lọ fa irúṣẹ́ yẹn náà nìwọ náà fẹ́ kọ́ irúṣẹ́ yẹn ló fẹ́ mọ̀ ó wá rí pé torí ó mọṣẹ́ jù ẹ lọ yẹn ó o lọ ń gara òun bùgà bùgà on nothing lórí MTN ah, ìyá màmá jọ tẹ́ o ṣé ikú ah, ẹjọ́ sá báwo lẹ ṣe ń ṣe báwo lẹ ẹjọ́ èé o ti mọ̀ wípé ní class ẹni yìí òun ló mọ̀wé yẹn jù best subject ti tẹ english O dẹ̀ mọ̀ pé èèyàn kan wà class yẹn tó good nínú english yẹn ó wá ń ṣakọ òun bá wọn bú pé òyìnbó ẹ̀tẹ̀ ti pọ̀jù ṣòwò nìkan ni ah baby ó máa jìyà ó mọ wọn fẹ́ẹ̀lì lọ ni ọlọ́run níjó fail torí mọ́ àwọn èèyàn tó mọ̀ wípé ah ibi tí wọ́n wíìkì sí àwọn good sí bẹ́ẹ̀ ní gbogbo ẹlẹ́ balance pọ̀ gbogbo wa lọ́lọ́run fún ní ẹ̀bùn wa gbogbo wa lọ́lọ́run fún ní ọpọlọ wa tó yẹ pé oníkálukú ló àti ló ń unique láyé tiẹ̀ ibi tó bá dá sí ní ìmọ̀ àwọn tó dá síbẹ̀ tó dẹ̀ mọ̀ pé ó ní interest kíní yẹn síbẹ̀ gẹ́gẹ́ bí mo dẹ̀ ṣe sọ yà àwa libra wa la lè máa ṣe kó tó bá lọ́ọ̀rẹ́ libra kò ti kún lọ gbégbé ọpẹ́ ṣọ́ọ̀ṣì torí pé wo àwa <laughs> yan ọ̀rẹ́ tó máa máa motivate and encourage yẹ. Yeah àwọn ẹlòmíì ti ṣìnà lórí pé wọ́n yan ọ̀rẹ́ wọ́n ti rí ẹ̀bùn yẹn o wọ́n rí ògo olúwa yẹn lára ẹ̀ wọ́n ti mọ̀ pé ah, ọmọ yìí tó bá ń tẹpá mọ́ nǹkan tó ń ṣe yìí lọ ayé máa mọ̀ ah, tẹ́ni ìbá ṣe kínní àwọn owó ẹ̀ máa pọ̀ ìbá àwọn wèrè ọ̀hún lórí bú ọ̀rẹ́ tó kó ẹ má bínú pé mò ń lo ọ̀rẹ́ ẹ̀kọ́ ó yẹ kí wọ́n máa lo àwọn ọ̀rẹ́ yẹn fáwọn ènìyàn ẹ̀kọ́ bó ṣe rí gẹ́lẹ́ nìyẹn o àwọn kẹ́ni má ní ọ̀rẹ́ tó ní wọ́n ti rí súrà yẹn wọ́n á máa fi oríṣiríṣi wọ́n á máa fi pẹ́ wọ́n á máa fi pẹ́ pé àkíní tó bá ṣe wò ó máa tẹ́ o ah no no no no má lọ síbẹ̀ yẹn kò da. no no no no má ṣe tó dé mọ̀ pé kíní yẹn dáa jọ ọ̀rẹ́ gidi tó máa motivate tó máa encourage pé àkíní yẹn ó lè kọrin ok ok ok lọ fáwọn audition yìí wo opportunity kan wà níbì kan oh iṣẹ́ yìí ogún dín bẹ́ẹ̀ ah iṣẹ́ kan wà níbì kan tẹ́ ẹ̀ẹ́ yan àwọn ọ̀rẹ́ tó máa encourage àmọ́ tó máa mọ ọdún tuntun la wà yìí mi mọ bó ṣe fẹ́ ṣe o bó ṣe ṣe lásẹ̀ títí títí àwọn ọ̀rẹ́ burúkú ló yàn wọ́n ti kó bá kárí ẹ̀ wọ́n ti kó bá yí ẹ̀ wọ́n ti kó bá bísẹ̀sì ẹ̀ o ò ní lọ síwájú ọdún tuntun yìí já wọn dànù kò ṣẹ́ṣẹ́ ń bẹ̀ ìwọ náà oh god ronú ẹ̀ nà ọ́ jọ ṣé àwọn ọ̀rẹ́ tó ń bá rìn yẹn ṣé àwọn ọ̀rẹ́ gidi ni wọ́n ṣé àtìgbà tó ti ń bá wọn rìn ṣáyẹn ń da tó ní lọ síwájú tó kí ló wá ń ṣe báwọn ló ṣe ń yàn rẹ àṣírí yíyan ọ̀rẹ́ tó tọ́ òun ni mò ń fún ẹ yan ọ̀rẹ́ tó máa motivate and encourage simple tó máa máa tì ẹ́ síbi gidi kókó tí mo tún wá ní fún ẹ ni pé yan ọ̀rẹ́ tó máa ń pòǹgbẹ ìmọ̀ ọgbọ́n ìmọ̀ òye cause ilé ayé yìí ó wà all about ká máa lẹ́ nǹkan tẹ́ni tó lè mọ̀ tán àwọn ọ̀rẹ́ tó yẹ pé wàá ṣàlìwọ̀n wọ́n ṣàmà fẹ́ mọ̀ ni òkè báwo lọ́tún ṣe ń ṣe lè ibo lọ́tún fẹ́ gbélé gbà kí ló tún báwo lọ́tún ṣe ń ṣe lè kó ah, jọ̀wọ́ ọ̀rẹ́ wo ló ń yànnà mi ò mọ̀ fún ẹ o bó ní àwọn ọ̀rẹ́ gidi tẹ́ pé tí wọn kọ́ bá jókòó tó bá wo ẹ̀yìn tó bá ah, kí ló ń ṣẹlẹ̀ wọ́n á máa kán sára sáwọn ọ̀rẹ́ ni inú àwọn máa dùn pé à ah, o ti ẹ̀ ń rìn mọ́rún àwọn èèyàn báyìí àwọn ọ̀rẹ́ tó jẹ́ pé wọ́n máa ń ní thirst knowledge pé òkè à ah, mo fẹ́ mọ̀ sí mo fẹ́ kàn gbogbo nǹkan láyé mímọ̀ ni o mímọ̀ mímọ̀ àdẹ̀ lè mọ̀ tán àdẹ̀ sì máa máa máa kọ́ a máa máa mọ̀ ni tí wọ́n ń pohùngbẹ pé à mo fẹ́ nímọ̀ mo fẹ́ lóye irú àwọn ọ̀rẹ́ right friends for you nìyẹn mo ti já ẹ tán o má lọ sùn lórí Orísun o mo ń já tán gidi nìyẹn okay very good yan ọ̀rẹ́ tó máa celebrate àṣeyọrí ẹ ẹlòmíì tó bá lọ́rẹ̀ẹ́ báyìí tó bá ń ṣàṣeyọrí tí gbogbo àwọn tó tẹ̀ mọ́ rírá ló máa ń congratulate ẹ ló máa post ẹ àwọn ọ̀rẹ́ tó yàn lọ́rẹ̀ẹ́ tó yàn ordinary congratulations ordinary àtẹ́wọ́ you have done well wọn ò lè sọ ẹ̀yàn ọ̀rẹ́ gidi ẹ̀yàn àwọn ọ̀rẹ́ get it pé à kínní yìí mo gbọ́dọ̀ ọwọ́. <laughs> nǹkan tó ń ṣe ní ọdún twenty twenty three gbogbo ẹ lólùfẹ́ mi lé ẹ wo anirunjú báyìí lọ ní abala the lifestyle tips ti tèmi ẹ jẹ́ kí wá mú request kan kí n tó máa lọ. onífádé Margaret láti ilé Ifẹ̀ sọ wípé ká kí gbogbo ẹbí onífádé wípé wọ́n kú ọdún tuntun mo ti jíṣẹ́ onífádé Margaret ìwọ náà láǹfààní ọkẹ láti rán mi iṣẹ́ kí n dẹbẹ jíṣẹ́ ẹ jẹ́ ká lọ jó ó yá sọ pé ó ti lọ ìdánwò ó yá sọ pé ó ti lọ mo ti gbàgbé orúkọ ẹni tó kọ ti bá máa padà dé máa rántí you don go ó yá na let's go ó yá sọ pé ó ti lọ <laughs> ó yá sọ pé ó ti lọ you don ewa ó yá sọ pé ó ti lọ eh, eh, eh, you don go ó ti lọ àbí ṣé kò lọ ó ti lọ náà ní ọdún twenty twenty three ah ọ̀pọ̀ ló fẹ́ rọ́dún yìí ní orí o àfihàn wọn orí ọ̀fẹ́ ọlọ́run níbọn wà ń bì owó ètò akínyìn ó ti lọ bó dẹ̀ ṣe máa máa lọ ni a máa lọ a máa lọ òkè a máa lọ ó ti lọ láti ọwọ́ Pokoli yes Pokoli Pokoli Pokoli Pokoli máa lọ màá fà kí ló ṣẹlẹ̀ ah, kí ló ṣe ah, àyíkẹ́ wá fà kí ló dé ah, tó fẹ́ lọ bẹ́ẹ̀ <laughs> mi ò perfect hmm? mi ò perfect ó dẹ̀ nà mọ̀ kí n ṣe mistake àmọ́ mo ti correct ẹ̀ so pọ́kọ́lì yẹn pọ́kọ́lì ló kọ ó ti lọ òun dẹ̀ lẹ́sẹ̀ gbọ́tàn yẹn ṣẹ́ gbádùn orin yẹn gbogbo olólùfẹ́ mi lè ta kí iná ni àmọ́ ṣe wá rí sáà tá a wà yìí àmọ́ block <laughs> block tá a wà yìí <laughs> àwọn máa ń lò ń block fún bàbá tá a máa ń present you know first block second block third block fourth block fifth block fifth block yẹn ó láwàá báyìí fifth block yẹn já sí pé káwọn máa palẹ̀ mọ́ òkè láti máa ṣe kí ni láti máa lọlé mo ti já ẹ sọ́ni ẹ̀ fún gbogbo ọtí ọ̀nà bá fẹ́ wá máa ṣe ah ó fẹ́ máa sọ̀rọ̀ bí àyìnkè ah tó bá ti ń lo first block second block ó ti já ní ẹ̀ pé fifth block ìmọ̀ye block ìtọ́ lè fún wọn kí wọ́n ṣe àmọ́ èmi block márùn-ún mo máa ń ṣe block márùn-ún yẹn kẹ̀lẹ́ tí máa ṣe àkọ́kọ́ kí n ṣe kejì tó bá ti délẹ̀ nǹkan rùn ilé ti já try kí wọ́n mọ̀ lọlé ìyá àyìnkè kí n lọ mọ omi àbí kí n lọ àti mọ́ínmọ́ín gbogbo olólùfẹ́ mi lè mọ̀ lérò pé ẹ gbádùn ètò akínyìn tòní ẹ má gbàgbé gbogbo new year resolution tẹ bá sọ pé fẹ́ ṣe tẹ́ ẹ ti rò lọ́kàn yín wípé ah nínú ọdún yìí o mo fẹ́ ṣe gbá mo fẹ́ ṣà ò má gbàgbé àti má ṣe torí kùrùkẹrẹ kùrùkẹrẹ kùrùkẹrẹ kùrùkẹrẹ january yìí á tún lọ ká tún tó díjú ká là àti mú february ọjọ́ dẹ̀ ń ṣe kí ni ọjọ́ ń lọ kò dúró de anybody ìwọ náà wá ṣe nǹkan tọ́jọ́ ń ṣe yẹn ẹ ṣe nǹkan tákòókò yẹn ṣe àkókò ń lọ ẹ ṣe kí lákòókò ṣe àkókò move ok ó ń rìn kò dúró ìwọ náà má kàn lọ dúró má lọ dúró kó lọ nà gẹ̀rẹ̀ lánúlẹ̀ o ìwọ náà ṣe kí ni rin ìrìn tó ń mú tó ń mú yìí wá yes ìrìn tó ń mú yìí wá ni kò ṣe kí ni òun ni kò rìn gbogbo nǹkan tó wá ní lọ́kàn láti gbé ṣe ní dáadáa nínú ọdún tuntun yìí rí dájú wípé o ṣe òkè o ṣe o ṣe má máa fẹnu sọ má máa fè ní dọ́là ọ̀la dọ́túnla má fi ẹnu sọ as in action yẹn máa ṣe máa ṣe everything bí báwa tó lè jẹ pé wọn ò ní new year resolution ọlọ́run ti ṣàánú àpò mi ò mi ò mi ò ah, kí ni new year hold me kọ́lọ́n fálí baríkà sí fún nǹkan tá a ṣe ìwà mi dà á á ṣe kínní mi sọ pé mo perfect àmọ́ ẹ jẹ́ kára máa ṣe kínní ẹ jẹ́ ká máa fọkàn bá gbogbo nǹkan tá a fẹ́ lọ ẹ tètè ṣe ilé ló fẹ́ kọ́ gbégbèsè má dúró dégbà tó bá ní owó rẹpẹtẹ o wọ́n ní tí mi ò bá ti léye báyẹn ni mi ò ní ṣe nǹkan báyìí torí ìdí owó kékeré yẹn òun náà ló máa business tó fẹ́ ṣe right tètè máa kó jọ díẹ̀ díẹ̀ díẹ̀ má dúró dìgbà tó bá ní three million lè bẹ̀rẹ̀ pẹ̀lú fifty k o lè bẹ̀rẹ̀ pẹ̀lú hundred k tó yẹ jẹ́ pé èrè bẹ̀ wàá máa kó jọ iléèwé ló fẹ́ lọ ni tètè ṣàwọn necessary things lọ máa lọ make enquiry ibi tó fẹ́ lọ school tó fẹ́ lọ gbà ó lọ máa ṣe jam gbà ó lọ fẹ́ ṣe gbá kó o tẹpá mo má tún jẹ́ kọ́dún yìí fún ẹ̀dá o lágbára ọlọ́run bẹ́ẹ̀ ṣe ń rò torí pé ọlọ́run ọba nìkan ló máa ń ṣe ọlọ́run máa ṣe fún yìí èyí tọ́lọ́run ọba dẹ̀ ṣe má bínú má ronú ó nídìí tọ́lọ́run ò ṣe tí ì ṣe fún ẹ ó dẹ̀ tún ṣe máa ṣe gbogbo kíkí yín ẹ má gbàgbé ẹ lọ fi sí gbogbo orí social media platform wa pátápátápátá lórí twitter at orisun tv ẹ tweet wa lórí facebook ẹ like page wa orisun tv lórí ig at orisun tv mo fẹ́ send ẹ personally sómi náà ni pé ah, ah, mo tún wá nkàrà ìbílẹ̀ vogue yìí tó fine ah, oh, ó like àǹkárá yìí wo kò sí ìmúra kan tọmọlúwàbí fẹ́ mú ju èyí lọ ó wá depend lórí irun tó o fẹ́ gbé sí àbírú makeup tó fẹ́ lò àbírú yẹrí etí jọ̀ṣọ́ ò láìka àǹkárá yìí ẹ jọ ẹ bá mi ṣe three gbòòsà bú ìbílẹ̀ vogue gbòòsà gbòòsà gbòòsà ìbílẹ̀ vogue àwọn ni wọ́n lè ṣe. ó wá rò wípé àyìnkẹ́ dayọ̀ kújọ́rẹ̀ tó wọ aṣọ ìbílẹ̀ vogue ló fẹ́ fi gbogbo àwọn kíkí ẹ̀ ránṣẹ́ sí tweet mi lórí twitter at Tosin Kujore lórí ig at Àyìnkẹ́ Dayọ̀ Kujore tẹ̀lé mi lórí facebook live page mi Àyìnkẹ́ Dayọ̀ Kujore kí n wá máa ṣe lọ pẹ̀lú organize okay láti ọwọ́ ọlọ́ládé mi àṣàkẹ́ ká tún fi ayọ̀ àti ire pàdé ní ọjọ́ mi ọjọ́ rẹ̀ Àyìnkẹ́ Dayọ̀ Kujore lórúkọ tèmi ó dàbọ̀.